sórí kìíní yìí tó ṣáà ọba Solomon mo fẹ́ ṣe nǹkan kan fún tí bá ti fẹ́ ṣe nǹkan yẹn fún má dà sí o ṣùgbọ́n má dà sí o ọmọ kó má gba bí ìkọjá so oore tó ṣe yẹn oore tó ń ṣe yẹn mo fẹ́ sọ di bí mọ́ lọ́wọ́ mo fẹ́ jẹ́ kó kó bá kíní yìí ó ní nǹkan tí mo fẹ́ fi ṣe wọ́n máa bọ̀ tó bá ti kọjá ṣáà rí ṣáà máa wòran títì yẹ máa wòran títì yẹ bí la máa wà ṣáà dúró ká máa wọ ọ. wéètò ó ti ń bọ̀ ó ti ń bọ̀ pátó. pásọ sí

ló ṣe kí ló ń gbé. ọwọ́ dàbí kan ṣe léyìn. ẹ̀lú arákùnrin. ẹ̀lú farabalẹ̀ kí ló ṣẹlẹ̀. ọba ibi ni ogun ayé mi wà mo ti gbé gbé gbé gbé gbé kí lè ṣí kí ní kí lè gba ògo mi padà mi rí gbà ẹ jọ̀ọ́ tẹ bá ní ẹ̀bùtẹ̀ lè ṣe fún mi ẹ jọ̀ọ́ ẹ dìde ẹkún náà torí mi ò kí tètè gbọ́rọ̀ adé tí lè ní pa jẹ́ fi pa mọ́tò ìwọ́n bẹ̀. ẹjọ bàtà bá ní help tẹlẹ ṣe fún kí lè fi gbé ògo mi ògo mi wà lábẹ́ kí ni ẹjọ. adé tí mi ò kí tètè máa ń gbọ́rọ̀ dáadáa tí o kò tẹ́ trad sọ ni wípé ògùn ẹ wà lábẹ́ páálí. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ta ló ṣe. mi mọ̀ mi mọ̀ o ṣe ẹni. ó jẹ́ àwọn mẹ́ta tó yọ fún mi pé ògo mi bí ilé ògo mi wà pé títí bá ti lè gbé kínní pé màá ògo mi gbà ẹ jọ. níbo lo gbogbo ẹ wá gbà dórí ta mẹ́ta. àwọn ayé ni ó ní mo máa ṣiṣẹ́ spiritual mi mọ̀ ibi tó gbà dé bí ẹjọ́ ọba. ọ̀bọ̀ ṣe wà mọ́ fúnra sí ẹ. ọba ẹjọ́ ọ̀dà sọ́sẹ́ yìí so nǹkan tó ń tọ́ sí ni pé ilé kíní báyìí kò ṣeé gbé. kò ṣeé gbé ọba kò ṣeé gbé bó ṣe wà yìí. kò ṣeé gbé ọba ẹjọ ọba tó bá ti lè sí màrúgò mi gbà ó ti rẹ̀ mí. ó lè jẹ́ alójú pé ó gbé kò ṣeé gbé. kò ṣeé gbé. oore oore kẹsì oore sí i àwọn òsínwó èèyàn wọ̀nyí tí ẹ bá lọ sàánú wọn ẹ sì oríṣiríṣi náà máa ṣe. àbá ìjọ ìjọba ojúlórí ó ṣàánú jẹ́ ká ṣàánú jẹ́ ká ṣàánú. ẹ ṣé ọba ẹ ọba ẹ bá mi gbé o ẹ bá mi gbé ẹjọ ẹjọ ẹ bá mi gbé. ká bá gbé àbẹ̀wò. mo ń sí bọ̀bọ̀ yìí. ọba ẹjọ bá mi gbé ẹjọ ẹ̀jú sọ̀rọ̀ ẹsẹ̀ láyé yín ẹjọ ọba. so bó ṣe wà kò ṣe é gbé. kò ṣe é gbé ọba kò ṣe é gbé ẹ jẹ́ kọ́ńtẹ́sì ẹ̀ kò ṣe é gbé mo ti gbé. ẹ jẹ́ ká gbé náà. ọba lulẹ̀. mo gẹ́ tiwa. so mo gẹ́ tiwa. èmi ló fi ń ṣe ẹ̀yà mi ilé tabawo fọ gbogbo ilé tabawo fọ gbàdó gbàgbà. mo lọ mo ní sórí rárá ló máa pa iṣẹ́ ti rí ẹ̀yìn èèyàn orí ti dùn bí báyìí o sẹ́rí fìlà bí bó ṣe jábọ́ kò dá kéèyàn máa ẹ ló ẹ dájọ́ àwọn èèyàn pa ojú wọn jẹ má dẹ̀ sórí fún wọn olóògùn tó àwọn èèyàn wọ ẹni sórí rí.